ó di gòbé lórílẹ̀ ó di gò ó yà sọ fún Sisi Ọlọ́mọge kó yà fàyà filẹ̀ gbà bẹ́ẹ̀ filẹ̀ <laughs> wàhálà wàhálà wàhálà wa akóyí gòbé akóyí wàhálà akóyí fìtínà akóyí jagaban akóyí ọmọ Ìgbò ọmọ Ìgbò ẹ̀ gbádùn o ajẹ́ <laughs> ẹ̀yin ọmọ Ìgbò kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ ṣàlàyé fún mi àbá tiwa lẹ fi ń pa àbá láyé tiwa ajé àwọn ọmọ Ìgbò fi jàgàbá ń pa o <laughs> wọ́n ti fi jàgàbá ń wọ o wọ́n fi jàgàbá kan bọ́dì ah, ọlọ́run ó ga ẹran tó mẹ́rẹ̀ jẹ́ lórí kígbẹ́ gírí sàn oògùn gbọ́ bàbá ilé sọyọ́gán mọ́dínà ẹ lọ dá láwọn àdá ẹdìyẹ a ní Yorùbá nation ló lè bá yín ṣe a ní yorùbá nation ni nothing nothing if it is not yorùbá nation it can never be anything nigeria ò lè work bàbá a sọ fún yín náà ẹ ti dọmọ ọlọmọ láàrin èrò òròmọdìyẹ <laughs> láàrin àṣà bàbá bóyá orí lè yọ ọmọ àwọn bàbá yín pàtẹ́wọ́ tẹ́ bá ti wá sí yorùbá nation bàbá àrọgẹdì òrọgẹdì tì bàbá a ní ẹ máa bọ̀ ńlé ọlọ́run kẹ wáyé ló lè pè yín ṣe bá àwọn ibo ṣe ń fi yín pa ṣe bọ́n ṣe ń fi yín wọ̀ oníkálukú kàn gbàs gbòs gbàs wàhálà wàhálà wàhálà àkóyíjà gaban gbogbo alárí ń jọ wò tí wọ́n gbé bàbá lọ sí court tọ́ka àwọn ẹ̀sùn oríṣiríṣiríṣi àwọn òyìnbó mi tí mi ò gbọ́ rí oníkálukú ń kó witness lọ àtìkù kó tiẹ̀ wá òbí kéréré ń tẹ kó tiẹ̀ wá LP seventy one LP seventy two gbàs gbòs wọ́n ń dalu bàbá ẹ bàbá ẹ bá yẹn fún yín lọ́tún lọ́sì àwa sọ fún yín ẹ gbọ́ ni ẹ kó tó wọn á ṣe fún yín nísìn àmọ́ ibo ti jáde fún yín wọ́n ní kò sí tó jọ o gbogbo tí lọ́ọ̀yà yín sọ yẹn wọ́n ní trash ni o wọ́n láwọn dúró dé yìí wọ́n láwọn dúró tán fún yín wọ́n láwọn bá yín fà ara yín akọ ẹsẹ̀ yín á gbọ̀n ṣe ti gbọ́n yín sọ̀rọ̀ nísìn lọ́ọ̀yà yín bọ́ta ń jọ o ó lóun gbẹnu yín sọ̀rọ̀ ó ní tó pọ́n sọ pé ẹni twenty five percent lábújá tó bá yọ yín àkóyí anarchy ó nàìjíríà gbà pé àkóyí chaos wọ́n á mọ̀ wípé àkóyí jagaban bàbá ló ń bọ́ bàbá ló ń kí bàbá ló ń sọ̀rọ̀ àwọn ibo ní bọ́ọ̀lù ń bẹ̀ àkóyí jagaban lọ́dọ̀ àwọn sàkà ẹgbẹ́ wọ́n tún pè wá ní sàkà ọlọ́dọ̀ àwọn ọmọ yorùbá ẹgbẹ́ nìyẹn o wọ́n ní ńnà we na omo igbo we no be yoruba we be omo we no be ofe manu we be omo ajokuta máa mú mi ó ga wọn bú àbá wọn tún bú àwa tá a jọ mọ kò dáa báyìí náà ọmọ ibo kí la ṣe fún yín kí lóde tẹ̀yìn fúgbọ́ apá báyìí ẹ̀ẹ́kọ́ọ̀tù tí wọ́n lọ ń jọ wò pẹ̀lú LP LP yarí tán o LP tẹ̀wá nọ́mbà tírì ó yarí tó dàgbà Àtíkù yẹn ti ń mẹ́lò díẹ̀díẹ̀ àwọn wọ́n lè ṣe o láàrin ara wọn bí àràbá ti bá ti kú sọ̀rọ̀ ni wọ́n ti pé àtàbá ti wọlé wàá tọ̀ nǹkan la ṣùgbọ́n àwọn ọmọ Ìgbò wọ́n dúró tán ni o wọ́n ní stolen mandate ni bàbá ń lò òye mi báyìí mọ́ o ṣùgbọ́n lọ́wọ́ yìí ní kóòtù tán lọ wọ́n ní gbogbo ohun tí lẹ́yà bá ń sọ yẹn wọ́n ní irọ́ ló wà ń bẹ̀ o san Wọlé Ọlánìpẹ̀kun àwọn akọni níwájú adájọ́ nìyẹn o wọn ní forget san o oh. wíwì àwọn ọmọ ibi we dey here ẹ ti fẹ́ gbọ́ wọn ní kóòtù tí wọ́n lò wọ́n ní àwọn ìwé kan tí àwọn kó fún adájọ́ ní private àwọn ọmọ bó ṣe bọ́ sí public wọ́n nítorí bẹ́ẹ̀ nǹkan kan wà lábẹ́ wọ́n nítorí bẹ́ẹ̀ jàkàbáàn ò ní lọ sẹ́niwẹ̀ẹ́ wọ́n nítorí bẹ́ẹ̀ there won't be any chaos there won't be any anarchy nítorí pé bàbá máa fi rẹ̀ síbẹ̀ èmi ni sọ APC náà fi bàbá síbẹ̀ wọ́n kì í ṣe Nàìjíríà wọ́n nígbà tí fi rẹ̀ síbẹ̀ kò o wọ́n bàbá kò chaos o bàbá wa so rock kò sí wàhálà o bàbá ń pàṣẹ o. wọ́n láwọn ti dìde tán o wọ́n ní bàbá bọ́ọ̀lẹ̀ wọ́n ló máa kúrò lọ́fíìsì yẹn wọ́n láwọn máa gbé òbí síbẹ̀ kò ní sí anaki kankan kò ní sí gòbè kan wọ́n ní àkóyí kóòtù o wọ́n ní àkóyí lọ́ o àṣelọ́ tiẹ̀ wá nàìjíríà èmi ò mọ̀ o spíkà LP àwọn ọmọ ibo rẹ̀ kó máa ń pawọ́ pọ̀ ìbáyàn ọjà ní tó bá ń bá kọjà nínú wọn bá máa wò wọ́n á bu ẹ̀ wọ́n á ya ẹ́ ní èkánná wọ́n ya wèrè gan o àwọn Ìgbò wọ́n sẹ́wọ̀n ju wọ́n sẹ́wọ̀n ènìyàn ni wọ́n bàbá náà ti jẹ́wọ́ bàbá láwọn ò ní twenty five percent l'Àbújá SAN dẹ̀ ti sọ̀rọ̀ akọni níwájú adájọ́ ni SAN wa. ọ̀nà Àbújá is just the thirty seven state the thirty seven state how come tí Àbújá tó wá jẹ́ wàhálà ikú ń jọ̀gẹ̀dẹ̀ ikú ń rẹ̀dì mo máa sọ àṣírí Àbújá yẹn mo máa sọ fún yín lẹ́nu lọ́wọ́ Amẹ́ríkà òfin Amẹ́ríkà bó ti wọ́n kí ń tẹ́ wọn lọ́rùn nígbà tó ń ṣòfin yẹn 1999 bàbá Tinubu náà wà ní síìtì gbà yẹn náà àbí wọ́n ṣe wọ́n sínú síìtì ni wọ́n ṣe gọ́vnà Lagos state ń gbà yẹn nígbà tí wọ́n ń ṣòfin yẹn 1999 àwọn òṣèṣọ fún wọn a ní kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe é tí wọ́n bá ní ká mẹ́wàá àpàdà fi ẹyẹ kan ṣe rẹ̀ nígbà tí wọ́n ṣòfin yẹn ní nineteen ninety nine kí ló dé bàbá ò sọ fún ọ pé kó má ṣòfin yẹn bàbá ò mọ because wọ́n bìlì pé bó ṣe ń lọ yẹn bẹ́ẹ̀ ló máa máa lọ títí láéláé ló máa máa lọ bẹ́ẹ̀ ah èmi kẹ gbogbo ti máa tẹ̀ àtẹ̀gbé ni ní nàìjíríà gbogbo ń tẹ́rin bá tẹ̀ àtẹ̀gbé ni àtẹ̀gbé yẹn ló wá ṣẹlẹ̀ nísìn yes òfin amẹ́ríkà ni wọ́n lò pé wọ́n tó bá ti olúùlú ìlú wọ́n tó bá ti ní twenty five percent níbẹ̀ o ò ní di o ò ní di president bàbá wọn ti kàn yín nísìn kí lẹ fẹ́ ṣe ọ̀dọ̀ àwọn alágídí rẹ̀ lẹ lọ ṣe sí ọ̀dọ̀ àwọn ọmọ ibo àwọn ibo ya wèrè ah wọ́n sẹ́wìn bàbá gbọ́ ọ̀sẹ́wìn ènìyàn ọ̀sẹ́wìn ènìyàn ni wọ́n wọ́n láìkì wàhálà bàjẹ́ búkúkú búkúkú kí lẹ fẹ́ ṣe ń sin ọ̀nà tí ń jojú yín yẹn constitution tẹlọ tẹlọ tẹlọ embrace ọ̀nà because ẹ mọ̀ wípé ẹ lè gbé àpótí ìbò kan jojú yín àwọn náà pọ̀jù làbújá kì í ṣe àwọn haúsá náà ni àwọn haúsá fúlàní wọ́n ní kọ́ rí ìrànù nísìn gbogbo bẹ́ẹ̀ ń ṣe pé ẹ ṣe gbá ẹ ṣàwo ẹ kó bí wákẹjọ ṣe sọ fún mi pé nọ́ọ̀tì gọ́ra kùn ún ò gbà bàbá pàdé ti fẹ́ ṣe nísìn wọ́n yé gba yín káàkiri ẹ wá ní there be problem there be anarchy wọ́n ní kò ní sí anarchy kankan o wọ́n ní kò ní sí problem kankan o wọ́n làwọn abá yín fara yín máa kọ̀ wọ́n ní kẹ́yẹ́ threatening tribunal o gbogbo everything threatening wọ́n sọ débi wípé níjọ́ kìíní àná tí mc olúwọmọ sọ pé táwọn èèyàn bá tó bá ti dìbò fún ìyá Ṣúkúdì tí wàá ti ní dìbò fún APC kó má jáde sọ débẹ̀ everything about you is threatening threatening threatening threatening ẹlẹ́lẹ́ ọ̀dẹ́ lè threatening àwọn o ah akóyè anaki kẹ̀ akóyè wàhálà kẹ̀ akóyè gòbè kẹ̀ akóyè fìtínà kẹ̀ lábàá yín fara yín máa kọ́ o ah bàbá èmi believe o Yorùbá nation ní solution ọlọ́run ẹ ní other option kẹ́ wálé kẹ́ join yorùbá nation lọ àbí kẹ́ declare yorùbá nation sì tẹ́ wà lórí seat tó bá yọ yín ah, kí ló máa jẹ́ fìtọ́ ọmọ yorùbá tọmọ ibo bá bọ́ síbẹ̀ a máa rí yàrá ìyá ògo tàtíkù bá bọ́ síbẹ̀ àpò ìbílísì gangan nìyẹn o àkó everybody máa sá lọ nìyẹn o bàbá èmi wò pé the last option náà ni pé Akọ́ikọ́ declare Yorùbá nation o Ọlọ́run ẹ bá dẹ̀ ń wò mí ní comment section mo tẹ́yìn bá kú bàbá lè ṣe ṣé ká bá declare Yorùbá nation ni ká mọ ibi tó ní kálukú ń lọ Akọ́yí anaki Akọ́yí gòbe yìí àmọ́ Ìgbò ti rẹ́dì wọ́n ti rẹ́dì àmọ́ ajé àti Ìgbò àti Haúsá wọ́n bẹ̀rù wa kú Ògún gbọ́ wọ́n bẹ̀rù Yorùbá gbogbo ọ̀nà làwọn máa fi bá wọn jà ṣùgbọ́n àwọn òfogun a fẹ́ wàhálà a fẹ́ fìtínà tó máa lọ yọ yín tẹ́tí bọ́ọ̀lẹ̀ ni ò ní í sí o tó wọ́n lè yọ yín kan tún gbé yín o ọlọ́run wọ́n máa yọ yín wọ́n á tún gbé yín ẹnìkan lè gbé yín pamọ́ náà àwọn kéèsì oríṣiríṣi wá kàn máa wú jáde ní kàn máa wú oríṣiríṣi kéèsì jáde ní àwọn tẹ́ pè lọ́rẹ̀ yín máa dọ̀tá yín o àwọn tẹ́ fojú jọ tẹ́ bílí pé àwọn eléyìí ọmọ wọn wà lẹ́yìn mi bàbá wọn èyí tí yín o ẹ lè máa mọ̀ yorùbá wuyì lórúkọ mi yorùbá wuyì ni mò ń jẹ́ mo sáré já yín sí nísìn ní nàìjíríà yẹn oògùn gbọ́ àwọn tó èyí tí yín pọ̀jà àwọn tó láìkì yín lọ ajé ara ti ní àwọn èèyàn pẹ̀tàrà ní ọmọ yorùbá tójú ń pọ́gun ọmọ yorùbá àwòdì yín ẹ̀yẹ gbẹdẹgbà yorùbá ẹ̀ bá wa ra àjẹyà gan the only thing that they say láti fi save orúkọ yín ẹ̀yin lẹ́wọ̀n àánú lé o ẹ̀yin lẹ́wọ̀n bó ṣe ń lọ o bàbá mi pé fẹ́ lágbára ju bàbá èmi náà ti rí lára àwọn sáìn tẹ́ ẹ ṣe ẹ̀yin náà mọ̀ pé wọn ò yín gba àwọn kí ni sáré resign àwọn generals àwọn marshals ẹ̀ sáré resign wọn sáré káwọn míì sí èmi náà mọ̀ ṣùgbọ́n gbogbo alágbà ló dànù délẹ̀ tá láàmú Tinubu nínú wọn àmọ́ ìta máa fún làgbo jẹ̀dì bàbá last last tó bá lọ cars táwọn tẹ́ẹ̀lé tó lọ gbàbọ̀dé fún yín Sunday Igboho náà àwọn tó kó mọ́ra tó ń jata tó ń jepo tó ń jẹyọ náà gbàbọ̀dé fún what of last last wọ́n máa lọ gbàbọ̀dé fún yín tó lọ jojú yín tó ní kẹ́ bọ́ọ̀lẹ̀ tẹnitẹ́ẹ̀rò tó gbébọn sí yín ní agbárí you are under arrest káwọ́ ẹ̀ sókè àti aso rock to prison bàbá táwọn dẹ̀sẹ̀ sí sọyìn ní gbàrún how will you feel ẹjọ́ ṣó ń clear sọ̀rọ̀ mi mú yes yes létí yín tó bá mú yes yes ẹ jẹ́ kí n rí comment section tó bá dẹ̀ mú no ẹ jẹ́ kí n rí ní comment section because ominú ń kọ mí o ẹ̀rù ń bà mí ominú tó ń kọ mí kì í ṣe tọ̀bẹ́. ẹ̀rù tó ń bà mí ẹ̀rù ìjàkọ́ tó gún ní dúpẹ́dúpẹ́ tó ń mì í lórí nàìjíríà yìí o ọba mà ṣe jẹ́ ó jábọ́ <laughs> ìjọba ológun kò ṣèjọba ológun àti nàìjíríà ọ̀rọ̀ ńlá ló mú dání abá tinubu ẹ ṣe jẹ́ ká fi ìwà ọkọ̀ fi ṣàdá o ká fi inú torí ẹni ogún àdúbí ó àdínìyà àfàràbá tójú ẹ̀ṣẹ̀ ẹlẹ́rìí kò ní pógun ó wáyé ẹni tí ò mọ̀gún ó ló ń pè lẹ́fọ̀ ẹ̀yin ará mi ẹni tí ó bá mọ ohun tó ń pè ní wọ̀ ló ń pè kógun ó dé bàbá kágbàlagbà ilẹ̀ Yorùbá kẹ̀pẹ̀ yín ọmọdé káwa ọmọdé kápá yín àgbàlagbà káfínú wénú kó tó di iná ò fi stop kó tó di iná ò banquet bíi ìtọ́jọ́ sírí bàbá Tinubu ẹ̀kọ́ gbígbóná lọ̀rọ̀ tó wà ní ilẹ̀ yìí ò ọpọlọ lòun fẹ́ bàbá ọ tó wà nílẹ̀ yìí ó máa ń lẹ́tìkẹ́ o àwọn èèyàn dúró de yín gan àwọn èèyàn ń bínú sí yín inú ń bí àwọn èèyàn sí yín àwọn ọmọ Yorùbá gan ò dìbò fún yín bàbá Tinubu ó yẹ kẹ́ ṣe bí akọni o kán bá yọ yín kẹ́ tó wá solution wọn alágbára o ó máa lẹ́tì kẹfẹ́ ọmọ yorùbá ó máa lẹ́tì kẹfẹ́ yìí náà ọmọ yorùbá mo fẹ́ béèrè kíní kan lọ́wọ́ yín mo fẹ́ rí ní comment section bá mi pín fídíò yìí tó mọ̀ padà wàá yọ ọba Tinubu kí ló máa jẹ́ fètì wa Tinubu tó jẹ́ yorùbá wà ń bẹ́ẹ̀ sìn á ní hope àkànwò pé bóyá tó bá wàá yọ tí òbí LP tẹ́lẹ́rẹ́ ń tẹ bọ́ síbẹ̀ ẹ ṣọ́ pé kò ní lágbára ò tí ì débẹ̀ o wọ́n ní Lagos is no mass land Lagos yìí òun lẹ̀mí òun lẹ̀mí Nàìjíríà ẹ gbàgbé pé Àbújá àbá Àbújá kan Lagos state ní ẹ̀mí Nàìjíríà tẹ bá mọ àwọn ìlú tí omi bá wà omi tó wà ní Lagos state ẹ ń gbọ́ mi omi tó wà ní Lagos state ó jẹ́ Lagos state jẹ́ ẹ̀mí Nàìjíríà tó jẹ́ wípé even àwọn British Lagos state lójú wọn wà àwọn Haúsá Fúlàní tó bá yẹ pé omi Lagos state yẹn ó ṣe gbé lọlẹ̀ Haúsá ni Abacha àti gbé wọn ti wọlé ọtí ní Lagos is no man's land tó ń bá wa wọlé ńkọ́ àwọn tó bá di pé ok àwọn àwọn LP seventy one òbí tẹ́rẹ́rẹ́ ń tẹ ojú wọn wà ní Lagos state tó tó bá ní Lagos state normal wọ́n fi lè gba Lagos state lọ́wọ́ wa I am sure wọ́n ti gba seventy percent ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa now tó bá ní òkè àlefẹ́ kí Lagos state bọ́ wọn lọ́wọ́ káfà tí kù sí àwọn ọmọ Fúlàní hmm. <laughs> Allah will never forget ohun tí Buhari fojú wa rí tó ń pa wá nípakúpa tí buhari dẹ̀ rẹ́rìn àní gbàgbé àwọn assets wa láti kú ta àtìkù tún campaign olóhùn international theatre <laughs> tátìkù bá wọlé tó bá ta everything lọ tó sá lọ Dubai pé Dubai làtìkù ń gbé president Dubai tó tún wá fún àwọn ọba wa àwọn olórí wa lówó ẹ̀pọ̀ àwọn yẹn ò ní sọ̀rọ̀ mọ́ Àtíkù ó gbárì nípa ká jalè ọ̀gá ni Tualesa Àtíkù tó yẹ pé Ọbásanjọ́ ní under watch òun tó jẹ́ vice president òun owó tó jí ó lè bọ́ Nàìjíríà three hundred million fún four hundred years tọ́básanjọ́ <laughs> sọ lẹ́nu Ọbásanjọ́ ẹ bẹ̀rù Ọlọ́run wàláì tí fáìsì yẹn bá jiyàn ló lẹ́yìn jí gangan ẹ̀jẹ̀ tún lè sọ síta tó bá wá rí bẹ́ẹ̀ tá à ń wo bẹ́ẹ̀ pé bó ṣe máa lọ nì táwọn kó máa ya ní ìbù tó bá lọ ya lóòrè ńkọ́ ní ọmọ Yorùbá mo kọ́ ní kí wọ́n sáré wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn lọ́wọ́ yín ni tó máa jọ Tinubu ń sìn Tinubu ò dẹ̀ declare Yorùbá nation tí òfin Yorùbá nation ní support wípé ẹ̀yàn ọmọ mi ó yẹ ẹnì ṣó ń lẹ̀ lára nínú politics o àwọn táwọn pọ̀ lẹ́nu I am not here campaigning for Tinubu mo kàn ń wò pé kájọ wo ni wọ́n ní òfin wo ìwòrìwò wo tọ́bájọ wò gígùn ló máa ń gún mo kàn wò kájọ wo láàrin ara wa tó ń bá yọ Tinubu nínú politics lọ́wọ́ nílẹ̀ Yorùbá ọ̀gá náà máa sta o tó ń bá yọ Tinubu láì jẹ́ pé Tinubu declare Yorùbá nation kí ló máa ṣẹlẹ̀ because many yorùbá wọn ò ní dìde láti jà fún Tinubu they will believe pé ohun tó jẹ lóyo tó ìgbà tójú tójú ń pọ́ngún àwùjọ àwọn ọba wa yìí wọn ọba wa rà many yorùbá will believe pé nígbà tó máa lọ mú Sunday Igboho Tinubu mọ̀ sí i don't know bóyá òótọ́ bóyá arọ́ bóyá mọ̀ sí bóyá kò mọ̀ sí i many will believe ipe Lekki tó gate àwọn máa yọ owó many will believe pé kàn yo to máa yọ ńkọ́ bet kilo ló máa jẹ́ fate wa tóbi ba fi lè bọ́ síbẹ̀ wàhálà ni fún Yorùbá Yorùbá àwa nìkan láwà láàrin ọba rán níṣẹ́ udọba kún iṣẹ́ ọba ò ṣe má jẹ́ ó dọba òṣèrọ́lù bàbá Tinubu the last hope fún yín ó ní kẹ́ declare Yorùbá nation o hmm. the last hope kẹ́ declare Yorùbá nation ká mọ̀ bí tá à ń lọ bá declare Yorùbá nation nísìnyẹ oníkálukú àmọ̀ pé tọ̀ àti dúró lọ́nà kan ẹ já tọ̀ sí ọ̀nà kan kó ṣùkùṣùkù bàbá gbogbo tó máa yọ mí àkóyí wàhálà àkóyí gòbí àkóyí fìtínà ah, wọ́n pa owó lọ́wọ́ náà tí wọ́n pun o bàbá wọn pa Bíọ́lá náà tí wọ́n pun o ojú tìlà lásìkò yìí ná ṣùgbọ́n iṣẹ́ eh, eh, <laughs> wà fúnlẹ̀ wá forílẹ̀ ibi wá. Eh kágbéga kágbéga kágbéga fàyè rí ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù là bọ́ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ní ẹ ká máa lépa ìtẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ yorùbá ẹ dìde ẹ bọ́ sípò ẹ̀tọ́ yín torí pé a wà ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ ìṣọ̀kan àti òmìnira lọ́mọ yorùbá là ń agitate fún ló ń pa wá ní ebi ló ń gbẹ wá ló ń gbẹ ìṣọ̀kan àti òmìnira àwọn ọ̀dọ́ à ń ṣe ìṣọ̀kan àwọn àgbàlagbà wọ́n ń ṣe ìṣọ̀kan ṣùgbọ́n ìtẹ́ jẹ́ aṣíwájú wa ẹ bá wa ṣe ìṣọ̀kan anthem wa dẹ̀ sọ pé ìṣọ̀kan àti òmìnira ṣèbí níbi kíndìnkíndì bàbá Tinubu náà wọ́n ka anthem yẹn ìṣọ̀kan àti òmìnira tí ẹ bá ṣe ìṣọ̀kan pẹ̀lú àwàtàjọ ọmọ yín bàbá báwo lòmìnira ṣe fẹ́ wọlé ìṣọ̀kan àtòmìnira ní ẹ jẹ́ ká máa lépa à ń lépa ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin bàbá yìí ẹ̀ lépa ẹ̀ pẹ̀lú wa torí ń tẹ́ máa jẹ ẹ̀ rántí táwa lè jẹ lọ́la ìtẹ̀síwájú fọpọ̀ ire àtohun tó dára a lè tẹ̀síwájú. Si lórí ilẹ̀ wa tẹ́nìkan ò dẹ̀ ní wá lára tá à ní níyàn lára a máa máa tẹ̀síwájú láyé àwọn bàbá wó lọ́wọ́ wọn ò lo ọ́ì wọn ò lo epo tó fi kọ́ cocoa house western house ní UK tó fi kọ́ low cost house káàkiri tí wọ́n fi kọ́ my two estates Festac Town tí wọ́n fi kó àìmọye bí wọn ò lówó epo tó wáyé pé epo ni alẹ́po ní south west ó lè má pọ̀ tó ṣùgbọ́n alẹ́po. a lè tẹ̀síwájú ká ṣe dáadáa ká ṣe rere lórí ilẹ̀ wa tí ó dẹ̀ ní sídàmù fún wa. ọmọ yorùbá ẹ dìde ká bọ́ sípò ẹ̀tọ́ wa ipò ẹ̀tọ́ wa ó ní yorùbá nation o hmm. lẹ́yìn yorùbá nation kò sí nǹkan mímọ́ yorùbá nation or nothing. ọmọ yorùbá dìde bọ́ sípò ẹ̀tọ́ ẹ nítorí pé a wà ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ àwa ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ àwa lẹ́fìbọ̀dì ń jẹ àwa náà jẹ bọ́mọ ṣe wá ń jẹ gungun tọ́mọ aláṣọ ń wà kìsà ìyẹn nìkan ló fún mi ní headache ìyẹn nìkan ni kò yé mi òun nìkan ló fún mi ní problem. bàbá Tinubu o máa bẹ́tà kó bá mi share fídíò yìí kó kàn yín lára ó máa bẹ́tà káwọn èèyàn bá mi pín fídíò yìí kó kàn àwọn wọn nítorí akáde tí lè bá a gbọ́rọ̀ àti máa ń sọ létí ọmọ ẹ̀ torí afọ́jú lòjó ṣe máa ń kù torí adití lòjó ṣe máa ń rọ̀ torí afọ́jú lòjó ṣe máa ń kù ok torí adití lòjó ṣe máa ń rọ̀. Baba, ah wish pé àwọn èèyàn lè bá mi ṣí ẹ fídíò yìí kó kàn yín lára kẹ wá mú lò o. <sighs> àwa ni mọ́lẹ̀ ògùn adúláwọ̀ ọmọ ẹlẹ́ran ń jẹ gungan ọmọ aláṣọ ń wà it's so painful ẹ wà gbẹ àbá pé ẹ Tinubu ò dáa kíníkan ò dáa it will be so painful tó bá yọ yín láì declare yorùbá nation fún wa láì gba yorùbá nation fún wa ó máa wà hot ó máa wà painful ṣùgbọ́n ó máa dùn mọ́ yín ó máa dùn má wà náà àwọn tẹ́ ṣe sẹ́yìn a máa lè foríjìn tẹ́ ẹ bá lè fi àyè tẹ́ wà yẹn ọmọ wa ni ẹjọ́ ṣe àwa ló kàn ó ti kàn yín o hmm. ó kàn lára alára ṣeré ó kàn àjèrò àjèrò ṣe dáadáa ó kọ̀ ọ̀gùn léèlà ọ̀gùn léèlà náà ṣe gidi bàtọ́ kan Abíọ́lá arìntà Abíọ́lá ṣe hmm. ìtàn Abíọ́lá náà ní kó inú ìwé kò ní kó ìtàn Abíọ́lá kò lórí wa láéláé ọmọ Abíọ́lá kọ́ ló wọlé yìí ló gbà pé ó ti bò yẹn kọ́lá ṣó wọlé ni kò wọlé ládùúgbò wọn gan mi rò bóyá ó ní ìbò mẹ́ta ìtàn Abíọ́lá wà ń bẹ náà gbogbo coup tí wọ́n dì against ilẹ̀ Yorùbá tábíọ́lá lọ́wọ́ sí ẹ̀sán padà sàn ẹ̀sán ń bọ̀ wá bó níṣẹ́ o wà láàyè ẹ̀sán ń bọ̀ wá bó níṣẹ́ ẹ̀sán padà bá Abíọ́lá ọlọ́run ẹ̀sán bá Abíọ́lá. kọ́lá gbàpótí ìbò kò wọlé kò lè wọlé kò lè wọlé tó pé ẹ̀yin ò mọ̀ wípé èèyàn ló máa ń kú ọ̀rọ̀ kì í kú èèyàn ló máa ń tán ìtàn ò kì í tán wọ́n ṣe ń pè ní ìtàn tí Kọ́lá jáde àwọn èèyàn sọ̀tàn bàbẹ́ ẹ̀ bàbẹ́ ẹ̀ work against this or work against that or work against and so unfortunately àbí so unfortunate for Abiola pé time tó wò pé ẹbí ẹ tó ń bá wọlé even though we don't trust wíwọlé ẹ bẹ́ẹ̀ ti gba yẹn yorùbá àwa la dáa jù ọlọ́run lórílẹ̀ àwa la dáa jù ìgbà yẹn gbọ́n ah, Abiola tó bá wọlé kíní kan kíní kan tó ti ṣe sẹ́yìn bóyá ó lè tún ṣe ṣùgbọ́n unfortunately for him wọ́n mú wọ́n mú pa àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ni wọ́n mú wọ́n dẹ̀ mú pa á tiẹ̀ wá ṣe eré o kò ní ṣe eré o á rìpẹ́ǹtì o kò ní rìpẹ́ǹtì o kò tẹ̀ wá sí opportunity fún láti rìpẹ́ǹtì àbí láti ṣe dáadáa ẹ fún bàbá aláyè ẹ jẹ́ kí bàbá ó sanjọ́ Ọbásanjọ́ wọ́n ní ká fún láyè kó sanjọ́ àwọn náà ṣe tiwọn pálapàla jákujáku rádaràda àrójútó ẹ̀rọ Ọ̀tọ́yọ́nà forí lé bàbá ẹ fún bàbá aláyè ẹ jẹ́ kí bàbá ó relé padà ní kàbá máa lọ lè ní. ṣùgbọ́n Awólọ́wọ̀ Ọbáfẹ́mi Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ọkọ Chief Mrs Dídéolú Àìná ọlọ́run bá wa kẹ́ àwọn méjèèjì ọlọ́run bá wa pẹ̀lú wọn àwọn man of integrity nìyẹn iwájú tán dojú tán dojú kọ ọlọ́run jó dà èyí tí wọ́n fi sílẹ̀ ọlọ́run má yẹ kó bàjẹ́ láé láé láé láé láé láé àwọn èèyàn nìyẹn nílẹ̀ yorùbá tí àwa ò ní gbàgbé ìtàn wọn láéláé àwọn bàbá jákàndé à ní gbàgbé wọn láéláé ìtàn wo la fẹ́ kọ nípa ti bá Tinubu is an advice if this video can be shared kí gbogbo ayé rí ẹ bá mọ ibo ṣe ń wọ yín presidential election eh, um, petition court presidential election petition court tẹgbẹ́ra yín lọ tí lọ́ba ara yín pò mọ̀ gan-an sí àmọ́ ibo tí wọ́n ti jáde sí pé eh, eh, ẹ ẹ ẹ ń threaten tribunal ẹ mọ̀jọ̀ká máa threaten lọ everything about you is threaten threaten threaten àpérí wàhálà there may be chaos there may be anarchy there anything ẹ bá sọ nísìnyí ó ń bọ́ sódì lára gbogbo ara nàìjíríà ni I can say seventy percent of Nigerians ẹni tẹ́ bá sọ ń bọ́ sódì lára wọn ni baba why not do the needful kẹ́ ṣe ohun tó tọ́ lásìkò tó tọ́ kẹ́ ṣe ohun tó yẹ lásìkò tó yẹ torí tó bá tẹ́ bá bọ́lẹ̀ tọ́ I am not predicting tí wọ́n bá gbé yín díẹ̀ ló máa kú tó ń bá wa gbé yín láì jẹ́ pé declare Yorùbá nation ẹ máa lẹ́tìkẹ́ díẹ̀ o Yorùbáwùyí lèmi ń jẹ́ Yorùbáwùyí lórúkọ mi the one and only akálùlù of Yorùbá land kò pé méjì adátọ̀ fúnlẹ̀ Yorùbá ọmọ tún jẹ́ ń tù àwọn tí òwe tó ń dán mi ni mo jẹ́ ń tù jù ọba jàgà bá ń tù o make haze while the sun shine ẹ ṣeun tó tọ́ lásìkò tó yẹ a nífẹ̀ẹ́ yín o a nífẹ̀ẹ́ yín kẹ̀ a nífẹ̀ẹ́ yín ẹ̀yin náà ẹ try kẹ́ nífẹ̀ẹ́ wa gbalẹ̀ wa fún wa. ẹ ṣe ẹ ti subscribe sí youtube tèmi ẹ bá wo mí máa wo ẹnu mi ẹ bá wa tẹ tán pọ̀ pẹ́ share ẹ invite friends and family yín kán join yorùbá wuyì ẹ yé joyè aládàá nìkan jẹ ẹ̀yin nìkan lẹ máa wò mí tí n bá post ẹ̀yin lẹ máa wò mí tí n bá ṣe live ẹ̀yin lẹ máa wò mí tí n bá pè mí ẹ̀yin nìkan lẹ máa wò mí àwọn friends and families yín kọ́ àwọn colleagues ní ibi iṣẹ́ nǹkan tọ́jọ́ ọmọ yorùbá ẹ fẹ́ kán rí mi àbí lẹ́yìn ṣe invite wọn lẹ́yìn sọ fún wọn pé ọmọ kan wà tó ń jẹ́ yorùbá wòye